أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ada ọpẹ́ الله Ọlọ́run adẹtọrọ ìkẹ́ àti ìgẹ́ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí ni online lecture tí yóò máa jẹ́ tí a pè àkọlé ẹ̀ ní message to T.A. students travelling for study at Usman Danfodio University Sokoto ìdánilẹ́kọ̀ọ́ online yìí à ń ṣe fún àwọn ọmọ ìyá wa tí ọlọ́run bá wọn ṣe tí wọ́n rí admission sí ọ̀kan nínú àwọn federal universities ní orílẹ̀-èdè nàìjíríà tí a wà yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ usman dan university ní ìlú sokoto ní sokoto state àwọn ọmọ ìyá wa tí wọ́n rí admission yìí ní ìyá twenty tó ṣe déédéé jira 1443 forty three òní yìí ní august 26. 2021, thousand and tó ṣe déédéé muharram 17, 1443. forty-three gẹ́gẹ́ bí ẹ ṣe máa gbéra tí ẹ máa lọ sí ìlú Sokoto fún ètò ẹ̀kọ́ míì tí Ọlọ́run tún kún yín lọ́wọ́ lórí ẹ̀ àwò pé fún yín nímọ̀ràn gẹ́gẹ́ bí àwọn olùdarí the Achiever Ambassadors TAA tó jẹ́ registered body ní orílẹ̀-èdè nàìjíríà fún àwọn akẹ́kọ̀ọ́ láti jẹ́ kí wọ́n tún mójútó ẹ̀kọ́ wọn kí ẹ̀sìn ò sì mọ́ bọ̀ mọ́ wọn lọ́wọ́ ìyẹn ló fà á tí màá ṣe pín ìmọ̀ràn mi sí ọ̀nà méjì gbogbo ń tá a ti fẹ́ fi sọ̀rọ̀ bí níláì tààlà àfẹ́jẹ́ kó ju thirty minutes lọ kọ́lọ́n kó jẹ́ kó wúlò fún gbogbo àwọn ọmọ ìyá wa tí a rí admission abala àkọ́kọ́ yóò jẹ́ ìmọ̀ràn yóò jẹ́ general advice general message abala ẹlẹ́kejì yóò jẹ́ adabu safar àwọn ẹ̀kọ́ tí sẹ̀ríà fẹ́ ká lò tá a bá ti ń wà ní orí ìrìn àjò ìmọ̀ sọ ní ṣókíṣókí kò ní sásìkò tó pọ̀ láti máa kó ọ̀pọ̀lọpọ̀ Quran àbí hadithi wa ní àkọ́kọ́ gbogbo ẹ̀yin ọmọ ìyá wa yìí tí Ọlọ́run ní kẹ́ ẹ ní admission ìmọ̀ràn wa àkọ́kọ́ ni pé ẹjẹ́ ni tí yóò máa lékún ní ìmọ̀ dúpẹ́ fọlọ́run ẹjẹ́ ni tí yóò máa dúpẹ́ fún ọlọ́run púpọ̀ àwọn ẹgbẹ́ yín tí ẹjọ́ ṣe ìdánwò wáyẹ́kì nẹ́kò jambu ẹ̀pọ̀ ẹni tó ti kú tí wọ́n ti gbé sin ọ̀nbẹ ẹni tí ò tí ládùmíṣàn dì sin ọ̀nbẹ ṣùgbọ́n ṣe wá bẹ́yìn ṣe tẹ́ ẹ tún ládùmíṣàn sí ọ̀kan nínú àwọn federal universities ó tó kẹ́ ẹ máa dúpẹ́ fún ọlọ́run lórí àánú tó ṣe fún yín so eléyìí ó fi hàn pé la in shakaritum la azidannakum àṣetẹ́ ẹ bá ti ń dúpẹ́ ọlọ́run ṣàlékún ńgbẹ́ bá tún parí first degree yín ọlọ́run tún yóò tún kọ́ yín lọ́wọ́ ẹ lè ṣe masters ẹ lè ṣe phd ẹ lè di professor ẹ lè pick off your careers kọ́lọ́n kó bá ní kún gbogbo yín lọ́wọ́ ẹ jẹ́ ni tí yóò máa dúpẹ́ fọlọ́run lábala pé ń dúpẹ́ fún ọlọ́run ẹ tún jẹ́ni tí yóò máa jọ́sìn fún ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ẹ ti ń jọ́sìn fọlọ́run nígbà tẹ́ ẹ wà nílé nígbà tẹ́ ẹ bá tún dé campus tẹ́ ẹ dé school ẹ mọ̀ ríra yín sí as if you on the top of the world ẹ jẹ́ ní tí yóò máa sìn lọ́hùn torí pé irú àwọn akẹgbẹ́ yín tẹ́ ń lọ bá ní campus ẹ rí àwọn tó jẹ́ ubad àwọn tó máa ń sìn lọ́hùn púpọ̀ ẹ dẹ̀ rí àwọn tó jẹ́ fusak wakufar ẹ ráwọn pòkì táwọn náà ń jó kọ mùsùlùmí ṣùgbọ́n tó jẹ́ pé pòkì ọ̀daràn agbẹ́rùgbọ́n rí aláìsìn lọ́hùn ni wọ́n bẹ́ẹ̀ ṣe rí ẹni tó ti di kèfèrí ọ̀rán táwọn náà tó pọ̀ ní campus ẹ̀yẹn jẹ́ tí ọmọ ṣe lọ́hùn gbogbo ẹ̀kọ́ tẹ́ ẹ rí kẹ́ ẹ lọ kọ́ tásìkò òrùn bá ti tó ẹ lọ kírun fọlọ́hùn ẹ rí pẹ́ǹtì làwọn àkùrán yín lójoojúmọ́ ẹ máa ṣe àdìkárò àárọ̀ àtìrọ̀lẹ́ àti gbogbo àwọn ìbáàdà tọ́lọ́run bá tún ní ẹ máa rí ṣe ẹ máa jí ẹ ṣe náà fìlà ẹ gbààwẹ̀ monday thursday àsìkò tẹ́ ẹ fi jákẹ́kọ̀ọ́ yìí nínú àsìkò tí máa ń dùn pọ̀ jù láti máa fi sin lọ́hùn ni abẹ́lọ́hùn yóò bá ní ṣe nírọ̀rùn fún yín nínú àwọn ìmọ̀ràn tá a fún yín ẹlẹ́ẹ̀kejì òun ni ọ̀rọ̀ time management àwọn kókó bíi mẹ́jọ sí mẹ́wàá ni mo ti kọ́ lẹ́ǹbíi tí màá sáré máa sọ lọ ẹ sọ àsìkò yín lò ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n rí admission they waste their precious time ẹ má fi àsìkò yín ṣòfò lórí àwọn frivolous activities àwọn nǹkan tí ó pàtàkì àwọn nǹkan rédeèrède àwọn nǹkan ìranù pọ̀ ní campuses ẹ má jó àsìkò yín ná ẹ gbàpọ̀ lọ́hùn ó bí yín bẹ́ẹ̀ bá ṣe lo àsìkò yín tó bá dijọ́ alkiyama gẹ́gẹ́ bíi pẹ̀rú àwùjọ tẹ̀ ń lọ yìí àwa náà ti gbàbẹ̀ kọjá ní n tó ti lé lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn bó o láàṣẹ fún yín mọ̀ràn as students lábala time management ẹ ní àsìkò eléyìí tọ́já sí wípé ẹ̀kọ́ tó gbé yín lọ ẹ fi fókọ́ọ̀sì lórí ẹ̀. E àsìkò tẹ́ ẹ fi lọ́mọ attend the lectures àsìkò tẹ́ ẹ fi lọ́mọ ka ìwé ní library kò ní dáa kẹ́ ẹ mọ̀ mọ́ library school yín kò ní dáa kẹ́ ẹ mọ̀ lásìkò tẹ́ ẹ mọ̀ lò libraries ó ní iye hours táwa náà lò libraries daily àbí weekly nínú àsìkò yín àsìkò tẹ́ ẹ fi máa ṣe research ọgbọ́dọ̀ wà ń bẹ̀ tó jẹ́ pé àwọn táwọn lecturers bá kọ yín pàápàá yín tó lọ́pọ̀tunity jà wá lọ nígbà tiwa èèyàn mélòó ló rówó ra fóònù gbogbo odidi University of Ìlọrin táwa ti parí gbogbo ẹni tó ní fóònù gbà tá a fi wà ní sukùl bí aná pé márùn fóònù kan ní gbogbo stúdẹ̀ntì ọmọ fẹ́ dìrọ̀ mọ́ létà ní fóònù wa ń popular ẹ opportunity kẹ́ browse kẹ́ wo orí íńtánẹ́ẹ̀tì kẹ́ google fáwọn a lot of things tí ó tún yé yín ju bá ṣe kọ́ yín lọ ẹ má jẹ́ sí pé chatting social media addiction àwọn tó yẹ kí gbogbo sẹ̀mí ayé yín chatting uploading pictures profile status gbogbo ìgbà níta ẹ fẹ́ ṣe ní campus jù bá ń lọ ara time management ẹ lásìkò tẹ́ fi máa kàwé library ẹ ní àsìkò tẹ́ fi máa há nǹkan sórí ara tẹ́ máa lo àsìkò yín fún òun nìyẹn lára time management ẹ lásìkò tẹ́ fi lọ́ọ́ máa gbọ́ wá sí àsìkò tẹ́ fi máa gbọ́rọ̀ ọlọ́run gbígbọ́rọ̀ ọlọ́run ni ẹ má ní first class ẹ má ṣe mistake ẹ pín àsìkò yín ẹ má fi àsìkò yín ṣòfò ọlọ́run ọba yóò bá mi tọ́ yín sọ́nà. ẹlẹ́kẹta nínú àwọn kókó eléyìí tá a sọ ń bì ní ọ̀rọ̀ àlùmọ̀sọ́hábà òun ni keeping good company àárín àwọn èèyàn rẹ ni ẹ máa wà ẹ máa wà láàrin àwọn èèyàn bù ṣèbó ti wà nù tọ́lọ̀ sọ pé wà kúnú máa sọ dìkejì tẹ́ ẹ bá ti dé campus oríṣiríṣi àwọn èèyàn ni ó pè yín àárín àwọn mùsùlùmí gbogbo campuses wa nàìjíríà ẹ kọ́ rí mss muslim student society of nigeria tí wọ́n ń function bẹ́ẹ̀ ẹ wà láàárín àwọn mùsùlùmí ẹ mọ́ wà láàárín kẹfẹ́rí ó ń bẹ nínú student ọ̀fẹ́ dálégbà kó lè máa ráyè ṣe sìnà kó lè máa ráyè mutí kó lè máa ráyè wùwà ìyapa ọlọ́run kálukú yín ẹni tó bá ń dá wà èso ọmọ wa pẹ̀lú ẹ̀ lànàbí wa muhammad sallallahu alaihi wa sallam aṣ-ṣaitọ́nù ma'al wahid wa mina lifnaini abad hadith yẹn ló parí tíra àáfàá wa Ṣaukani tíra kí ló kọ rẹ̀ nílò autor àwọn àáfàá sì fún hadith yẹn lálàyé aṣ-ṣaitọ́nù ma'al wahid ẹni tí bá ń dá wà èso ọmọ wa pẹ̀lú ẹ̀ ni yóò sì máa kọ̀máǹdì yóò máa kọ̀ntró rẹ̀ wàmínà lìfúnẹ́ ní abọ́ tẹ́ ẹ bá ti ń pé méjì tẹ́ ẹ jẹ́ mùsùlùmí gidi tẹ́ ẹ bá ti ń wà papọ̀ èso ọmọ ṣá yóò jìnà tẹ́ ẹ bá tó pé mẹ́ta yóò jìnà sí tẹ́ ẹ bá pé mẹ́rin yóò jìnà ara ń tọ́lọ̀ ń fi ní kí àwa náà ṣàṣeyọrí ńgbà tá a wà campus eléyìí tẹ́yìn ṣẹ̀ṣẹ̀ ń lọ yìí òun ni pé àwọ̀ èdá wà tẹ́ ẹ dórí pa à lọ lecture room àìdá lọ lecture room a máa ń lọ papọ̀ ó kéré ju méjì mẹ́ta kódà a máa ń jókòó tira wa ọ̀fọ̀ àwa tá a muslim brothers kò ní jẹ́ kọ́mọ tó jó ní òhò àbọ̀ ọmọ tó já ládàáwò kọ́ àárín wa ẹ̀yin tẹ́ ẹ muslim sisters kò ní jẹ́ kẹ́nìkan lè molest yín àbí kẹ́nìkan lè harass yín ẹ má máa dáṣe nǹkan ẹ má wà láàrin àwọn ẹni re ẹ má mú yàn bú lọ́rẹ̀ẹ́ so ti yé àwọn èèyàn púpọ̀ campuses wọ́n mọ̀ invite yín àárín àwọn ẹni re ni ẹ má wà ibi tẹ́ ẹ bá gba hostel sí àárín àwọn ẹni re ibi tẹ́ ẹ̀ bá ti máa jẹun àárín àwọn ẹni re ibi tẹ́ ẹ̀ máa sùn àárín àwọn ẹni re ibi tẹ́ ẹ̀ ti lọ máa gba tutorials àárín àwọn ẹni re ibi tẹ́ ẹ̀ ti lọ máa jẹun àárín àwọn ẹni re àárín àwọn ẹni re ni ẹ máa wà ara tí ó wúlò fún yín ní campus òun nìyẹn nínú àwọn àmọ̀ràn eléyìí tí a tún fún yín gẹ́gẹ́ bí campus tí ẹ ń lọ ẹ ṣọ́ra fún àwọn àlàkọ́tùlì mọ̀hárámà. Ala, tọ́já sí wípé ọmọ ń ṣẹlẹ̀ láàrin àwọn ọkùnrin àtobìnrin ẹ avoid illicit sexual relationship àwọn ìṣesí ibú tí máa ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin sóbìn ẹ bẹ̀rù ọlọ́run ẹ ṣọ́ra fún ọ̀pọ̀lọpọ̀ student lónìí téèyàn bá wọn Facebook wọn èèyàn ń wo sítọ́ọ̀sì wọn lórí whatsapp instagram wọn among others ẹ ti rí i pé ṣàìtọ́ọ̀nù ti jẹ wọ́n lérè ọ̀rọ̀ ọlọ́ọ̀fù ọ̀rọ̀ sẹ́ksì píkṣọ̀ rádaràda ni wọ́n máa ṣe à ìmí tí ò ṣe ààrẹ gan n ti ń ṣe nínú inbox yẹ ó burú àròyìn afọlọ́nkọyín lọ́rùn ẹ bẹ̀rù ọlọ́run ọba ọba tọmọ kọ̀rọ̀ yín àti gbangba ẹ sọ́ra fún àwọn àwà ìtọ́ eléyìí tó ti di tọrọ fọ́n kálí láàrin àwọn súdẹ́ǹtì ọkùnrin àtobin nígbàtà tẹ́ ẹ bá dé campus àwọn òbí yín ò so yìgì yín fún yàn ìwọ tó ọjọ́ mi ló jẹ́ pé ọlọ́mọ bọ́ kọyìn tó ọjọ́ kan mọ́jọ jẹ́ pé obìnrin ọmọ bọ́ dáná mọ́jọ já sí pé o dé campus ìwọ náà máa ní boyfriend girlfriend méjì mẹ́ta mẹ́rin tẹ́jọ́ máa bú ẹjọ́ chat ẹjọ́ talk ẹ jọ máa send picture burúkú ẹ jọ máa ṣe fídíò chat àti gbogbo àwọn àdánwò tí máa ń ṣẹlẹ̀ gbogbo àwọn ọmọ tán máa ní first class jáde ẹ lọ wò wọ́n àwọn eṣerú àwọn ọmọ oníranù báyìí tẹ́ ẹ bá ka rìpọ́ọ̀tì àwọn ọmọ ìyá wa ní University of Lagos ní Unilag láìpẹ́ yìí nínú àwọn tó ní first class tán pọ̀ ju àwọn ọmọ mùsùlùmí ni àwọn tó ní first class yìí àwọn tó tún ń ṣe dáwà ní kámpọ́ọ̀sì ni kìí sáwọn ọmọ onírun kíkún kìí sáwọn ọmọ tí ń ságì kìí sáwọn ọmọ tí ń bóra bí kò sí páwọn ọmọ tí wọ́n tó ń ṣe tọ́lọ́hún tí wọ́n ń lò jáàbù táwọn ọkùnrin wọn tí wọ́n múra bí ẹni ọlọ́hún ẹ jẹ́ ká sọ̀ra àwọn ọ̀pọ̀lọpọ̀ rúùsẹ̀ sí ibú yìí kò jẹ́ kọ́pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ gan kan ní gírèdì gidi jáde ìgbà tí lẹ́tọ́rà bá ń kọ́ wọn ọ̀rọ̀ opposite sex ni wọ́n máa fi ń rò tó bá délé lálẹ́ opposite sex bọ́tàn fóònù opposite sex ìyẹn ló fà tẹ́ẹ̀sì kóra yín jánu kúrò níbi àwọn tí máa fa ìwà àsìnà láàrin ọkùnrin àtobin ẹ má wà ń kọ̀rọ̀ pẹ̀lú opposite sex ẹ má handshake opposite sex ẹ má hug ẹ má kiss opposite sex even mọ́ tí ìní boyfriend girlfriend kì í ṣèlànà àwọn ẹni ọlọ́run gbogbo irú àwọn mọ̀ wọ́ ká sọ. So, gbogbo àwọn àṣẹ sí burúkú yìí mọ́ fààyè lẹ́kẹ́nìkan máa bọ́ ọ chaati aramu ẹ bá fẹ́ máa bọ́ ọ chaati tó takotọ́ lọ́hùn ìbá àjẹntọ́ ọmọ búlọ́ọ̀kù ẹ̀ ẹ mójútó tẹ́ ń lọ ṣe ẹ sọ́ra fáwọn àwà burúkú láàrin ọkùnrin sóbin ọlọ́run ọ̀la yín ẹ máa rántí pa ànàbí àṣàlà pàápàá ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ obìn ànàbí ilẹ̀ ń tọ́ bá rè mọ̀ ní àríyàtà ìnáhàtà àtẹ̀bùlógò wàtò dọ́rọ́kà dàkálùtù wọn wà wù àlìjáná kàhàtà ìnáhàtà anabi sallallahu alaihi wasallam tó bá rí ọmọ obìnrin méjì tán fi bàlágà tán wọlé ọkọ tán ṣe sìnà rí èmi àti irú ẹni yẹn ọjọ́ wàlìjánná báwọn òbí yín ó ṣe wàlùjánná wọn ẹ̀yin náà wàlùjánná ẹ gbìyànjú ẹ má jẹ́ tí ó involve nírò primarital sex ẹ ṣọ́ra fún gbogbo orú àwọn ṣe sí burúkú yìí ọlọ́run jẹ́ kẹ́ ẹ ṣe àṣeyọrí nínú ìmọ̀ràn mi òun ni pé a fún yín ẹ jìnnà sí irtikabul kabair walmuharramat àwọn great sins major sins àtàwọn sinful practices àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àtàwọn ìwà ẹ̀ṣẹ̀ ẹbú pàápàá àwọn ètò common láàrin àwọn ọ̀dọ́ àti láwọn campuses ẹ jìnnà sí nínú èyí tí mo lè sáré sọ fún yín lásìkò yìí nínú tó common láwọn campuses òun ni ọ̀rọ̀ music kódà ó máa ń jẹ́ káǹjẹ̀nù ọmọ àtáàkì àìmọye students ní campuses tá a fojú rí nígbà táwa náà wà yunifásitì táwọn ọmọ ìyá wa ṣe àìmọye rúkìá ẹ sọ́ra fún ìmọ̀ gbọ́ orin ẹ wà ní campus ẹ wà níta campus haram lórin inú Islam àjẹpẹ́ máa gbórin ẹ máa jó káàkiri àwọn òbí yín ò sí pẹ̀lú yín òṣùgbọ́ Ọlọ́run wà pẹ̀lú yín àwọn olùkọ́ yín tí wọ́n ń kọ́ yín lẹ́kọ̀ọ́ wọn àsí yín Ọlọ́run wà pẹ̀lú yín ó sì wà láàyè káàyè ẹ jìnnà sí orin gbígbọ́ ẹ má gbọ́ orin ẹ jìnnà sí indecent dressing ìmọ̀ múra ní múra abú ara àwọn ẹ̀ṣẹ̀ ẹbú ni ẹ jìnnà sí ìmọ̀ mu ìmọ̀kúmu láwọn campuses àwọn súdẹ́ǹtì wọ́n mu gbó wọ́n mu tí gbogbo àwọn ètò tó ti dáyé lásìkò yìí tramadol kankan gbogbo àwọn dọ́ọ̀lù dọ́ọ̀lù tí ó àjẹ́ kéèyàn ọmọ wò bí àgùntàn àwọn àmukùmù yìí initiate àwọn súdẹ́ǹtì síbẹ̀ ní gbogbo ìgbà don't be tempted ọlọ́wọ́ máa bá ní kun yín lọ́wọ́ ẹ jìnnà sáwọn ẹ̀wẹ̀ ẹ̀ṣẹ̀ burúkú yìí o ẹ má mọtí ẹ má mọ̀gògóró ẹ má mọ̀mọ́kúmu ẹ má gbọ́ orin ẹ má máa jó káàkiri campus ọ̀pọ̀lọpọ̀ àwọn family gathering ní àwọn ẹgbẹ́ ọmọ ìlú tẹ́ ẹ ti wá ìyapa ọlọ́run tó kún bẹ́ẹ̀ rí o ẹ ṣọ́ra ọlọ́run máa kọ́ yín máa ṣe avoid cultism and shun it absolutely ẹ sọ́ra fún lílọ join àwọn ẹgbẹ́ òkùnkùn àtàwọn ẹgbẹ́ èṣù tó wà láwọn campuses cultism kò rújú pé even o ti dé secondary school tẹ́ ẹ bá ti dé campus oríṣiríṣi nǹkan ayé náà fi ń tàwọn èèyàn o ẹlòmíì òrówó school fees san ẹlòmíì wọ́n fa sọ̀tàn android phone ẹ mọ̀ jẹ́ wọn fàyè tàn yín ẹ mọ̀ join àwọn ẹgbẹ́ òkùn ẹ má join àwọn ẹgbẹ́ èṣù mùsùlùmí ẹ má join àwọn ẹni èṣù látù sọ́ọ̀hìb ìlà mọ́mìnà anábì àsàlà ni má mú yàn lọ́rẹ̀ẹ́ ayò àfẹ́ntọ́ bá jẹni ọlọ́run ẹ má wà pẹ̀lú àwọn cultist níjọ́ tí ọ̀rọ̀ bá dojúrú wọ́n lè payín mọ́ wọn láwọn campuses wọn a máa pa wọn wọn a máa bára wọn jà tó ráwọn náà different fraternities oríṣiríṣi ìkọ̀ làwọn náà tún pín sí. Si kọ̀ wá ṣèlànà ọlọ́run ká ní ìwọ tó ń kírun ìwọ tó ń gba àwẹ̀ ìwọ náà tó wá ń join cultism mọ̀ jẹ́ ká ẹ̀ ń ta ẹsẹ̀ ẹ̀ jẹ́ ká sọ̀ra. ara àmọ̀ràn tá a fún yín alqanaa thumma alqanaa be contented with little and don't be carried away with luxurious and flamboyant life of some students ẹ ní ìtẹ́lọ́rùn pẹ̀lú wọn bá ń táwọn òbí yín bá ń fún yín àbí wọn bá ń tọ́lọ́ bá ń ṣe fún yín pàápàá ẹ̀yin tẹ́ ẹ jẹ́ female students ẹ má jẹ́ èèyàn ò fi owó android phone àtàwọn nǹkan mìíràn kó mọ̀ lọ jẹun lẹ́ẹ̀kan kẹ́ ẹ jẹun hundred thousand kó mọ̀ lọ tantalizer mr big kọfà ayé tán ọ̀jẹ̀ ayé ọ̀tàn o ẹ nítẹ̀ lọ́rùn pẹ̀lú wọn bá táwọn òbí yín bá ń fún yín oríṣiríṣi nǹkan lẹ́ẹ̀mọ́ rí tí ọmọ entice yín campus tó bá já wípé slípáàsì o ní two fifty lòbí rẹ bá lágbára tẹ́nìkan dẹ̀ wọ́n bàtà fifty thousand gbà pé bíínì láì slípáàsì ń ọ̀wọ̀ bàtà two fifty thousand lọ́la ẹ̀kọ́ rẹ ni kò mójútó kò dẹ̀ má fi tọ́lọ́run sílẹ̀ ẹ nítẹ̀ lọ́rùn ara tí ò ní jẹ́ kí ẹ dìdàkudà òun nìyẹn nígbà tí ẹ bá ń kẹ́kọ̀ọ́ lọ àtìgbà tẹ́ ẹ bá tún kẹ́kọ̀ọ́ tán nínú ìmọ̀ràn tí máa tún fún yín tí mi ò ní gbàgbé ẹ ṣọ́ra fún àwọn information kan tó ti dé ti gbọ́ yín nípa your host community àwùjọ tẹ́ ẹ ti ń lọ kẹ́kọ̀ọ́ ó súnmọ́ kọjá pé àwọn information kan tẹ́ ẹ ti kà náà òwe ìròyìn àbí ìtàwọn èèyàn ó ti gbé sí yín lórí àwùjọ àwọn ọmọ ìyá wa nílẹ̀ haúsá ni ibẹ̀ lèmi ti sáf nínú àwọn nǹkan kan tí wọ́n máa ń gbé sí a lórí nílẹ̀ yorùbá nípa àwọn ọmọ ìyá wa ní north irọ́ kún bẹ́ẹ̀ òdodo tó wà ń bẹ̀ kọ̀wọ́ thirty percent ṣùgbọ́n nígbà tẹ́yìn náà bá dàrin wọn ẹ mọ̀ kí ló jòdòdò kí ló jẹ́rọ́ ẹ mọ̀ wàá jẹ́ ọjẹ́ pé àwọn tán ti sọ fún yín ilé lọ gbèrú sórí tẹ́ lọ́ máa fi react sáwọn ọmọ ìyá yín lọ́hùn Islam ọ̀fara mẹ́yàmẹ̀yà àwọn ọmọ ìyá wa ní òkè ọya àárín wọn lèmi ti sáfù tẹ́ ẹ dijọ́ tí mo kúrò ní Damaturu Yobe State èmi ni mo ń lead irun ẹ̀wọ̀n èjì èèyàn lead irun irọ́ ni gbogbo irọ́ táwọn èèyàn pa fún wa ọ̀pọ̀ tá a já èmi mo lead irun fún wọn màá tún ṣe wáàsí tí wọ́n bá mi tu sédè Haúsá ẹ mọ̀ sí ẹ̀yàmẹ̀yà sótìyé gbogbo ẹ̀yà kọ̀ọ̀kan èèyàn rẹ pọ̀ ń bẹ èèyàn búsí pọ̀ ń bẹ ẹ̀kọ́ tẹ̀yìn lẹ kọ́ mójútó àwọn ọmọ ìyá yín ẹ bá wọn sọ ọmọ ìyá èyí ò ní ó jẹ gbádùn àwùjọ wọn tẹ́ wà ẹ mọ̀ wá jẹ́ ọjà sí pé ìròrí ẹ̀yàmẹ̀yà àbí ròrí ọ̀tá òun lẹ́gbẹ̀ lọ Islam faramọ́ ẹ̀yàmẹ̀yà ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n ẹ ń dá dúró bá wọn àwọn míì tí ń lè sọ nínú mọ̀ràn màá rọ̀yìn kẹ́yìn náà fi làákà ikùn kí n tó wá fìṣẹ́jú mẹ́wàá tó kù sọ̀rọ̀ ẹ̀kọ́ rìn àjò ẹ mọ̀ pé nǹkan kan ló ń gbé yín sẹ́rìn àjò lọ òun ni ẹ̀kọ́ ẹ̀kọ́ tó ń gbé yín sẹ́rìn àjò lọ yìí utulubule ilma minal mahad ila lahad mùsùlùmí máa wá ẹ̀kọ́ látijọ́ tán bá ti bí tí ó fi bọ́nù sáré ni ẹ mójútẹ́kọ̀ yín ẹ máa lé pé first class lẹ́fẹ́ ní ẹ máa lé pé lè lẹ́fẹ́ tayọ ní gbogbo ibi ẹ bá wà ọlọ́run jẹ́ kẹ́ ẹ ṣàṣeyọrí bẹ́ẹ̀ ṣe wá máa ṣèrìn àjò lọ ọlọ́run fi sọ rẹ̀ sọ yín o ìsìláàmù ti ní ẹ̀kọ́ tó pọ̀ lórí ìrìn àjò díẹ̀ ni màá kẹ́sọ ẹni tọ́lọ́run bá bá ṣe nù yín tẹ́ ẹ bá padà ṣe kòǹgẹ́ ìwé mi kan tí mo kọ tá a pè ní traveller's guide delilu musafir ìwé yẹn kó àwọn ẹ̀kọ́ tó pọ̀ sínú lórí ìrìn àjò kí n kẹ́ ara sọmaráìsì àwọn ẹ̀kọ́ yẹn láàrin ìṣẹ́jú mẹ́wàá péréte tó kù. alákọ̀ọ́kọ́ ni kẹ́ẹ̀kọ́ mọ̀ pé gbogbo òrìn àjò téèyàn bá ń lọ kéèyàn láníyàn pé tọ́lọ́hún òun là ń bá lọ ló fi jásí pé bẹ́ẹ̀ ṣe ń lọ bẹ́ẹ̀ ṣe ń bọ̀ ẹ mọ̀ ni ẹ mọ̀ láníyàn pé àwa náà jọ kówó jẹ ẹ láníyàn pé ń lọ kẹ́kọ̀ọ́ kẹ́ lè fi wúlò fún kẹ́ lè fi wúlò ò lè jẹ́ bákan náà ẹni tó ń ṣèrìn àjò ṣẹ̀rí àfẹ́ láti fi kọ́ sí anabi asalam ẹ̀kọ́ wàsíyà kẹ́ tó lọ kí la mean by wàsíyà abẹ́lọ́n yóò fi sọ̀rọ̀ rẹ̀ sọ yín o kò ní jẹ́ kẹ́ ẹ parẹ́ sójú ọ̀nà yóò sì jẹ́ kẹ́ ẹ ṣàṣeyọrí lórí ẹ̀kọ́ yín àwọn tẹ́ ẹ jẹ ní nǹkan ẹ̀kọ́ ọ̀lẹ̀ ní òwe kan àwọn tó jẹ ẹ̀yìn náà ẹ̀kọ́ ọ̀lẹ̀ torí wípé ìrìn àjò ọ̀dọ̀ ọlọ́run ló wà o èèyàn wà nù ilé gan-an èèyàn lè ti àti inú ilé sí mọ́sálásí kó dòkù ọlọ́run ní jẹ́ ẹ dòkú o ẹ lọ rí ẹ bọ̀ rí ẹ parí ẹ̀kọ́ yín tẹ́ ṣàṣeyọrí tẹ́ wúlò fún umma ṣẹ̀rí àfẹ́kárara kọ wàsíyà irú ẹ̀ tánàbí àsálàm ṣe fún àfa wàhálì àwọn téèyàn jẹ́ ní nǹkan èèyàn kọ́lẹ̀ ọlọ́mọdé àkúbá yìí wọn ò lè bá yàn san àwọn tó jẹ́ èèyàn ní nǹkan náà tó bá wà valuable èèyàn lè kọ́ bí kọ́pì méjì kéèyàn ò fi kan lé kéèyàn náà máa mú kan lọ ṣẹ̀rí àfaramọ́ bákan náà kò sí ní tó burú kéèyàn tó ṣèrìn àjò kéèyàn ọlọ́rẹ́ tó bá jẹ́ ni ọlọ́run kó fún yàn ní mọ̀ràn ṣẹ̀rí àfaramọ́ torí pé àwọn mùsùlùmí wàṣàwìrì ń fil amur lọ́lọ́run bá àlékè ọlá ló sọ nínú Quran èèyàn á máa ṣe mọ̀ràn téèyàn gbà mọ̀ràn lẹ́nu àwọn tó tún ti lẹ́sìfìrẹ́sì jù yàn lọ kò sí ní tó burú bẹ́ẹ̀ bákan náà ṣẹ̀rí àfaramọ́ kẹ́ni ń ṣèrìn àjò kó ara ṣe náà ara ká méjì kó fi ṣe istikhara lẹ́ni tó fi ń wá ọlọ́run ọba àlekè ọlá nítọ́sọ́nà àti ní olùkan lọ́wọ́ ṣẹ̀rí àfaramọ́fẹ́ tí ń ṣèrìn àjò kó tọrọ àforíjìn lọ́dọ̀ ọlọ́run lórí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ kó sì wá ọlọ́run ní ẹni tí yóò gba túbà rẹ̀ eléyìí ó wà nínú àwọn nǹkan tí ń bẹ nínú ṣẹ̀ríà bákan náà ṣẹ̀ríà fẹ́ pé ń lọ àjò àwọn nǹkan tó ní bùkátà sí ní àjò tó jẹ́ àlálì kó mú dání tó fi já sí wípé kò ní wà stranded lórí ìrìn àjò rẹ̀ eléyìí ọlọ́run yóò bò àwọn òbí yín láṣìírí tó fi já sí pé àwọn tó bá yẹ kí wọ́n fún yín wọ́n fún yín ìwọ̀nba tá bá rí fún yín náà àti sọ pé ẹni tẹ́ pẹ̀lú ẹ̀ ọlọ́run yóò bá ní kọ́ yín máa ṣe bákan náà ṣẹ̀rí àfẹ́ fún yín tẹ́ ẹ bá fẹ́ ṣèrìn àjò ìtọ́ bá ṣẹ̀rí àmujù jẹ́mọ́ ẹ̀ gbọ́ dáadáa o kéèyàn mọ́ máa dá sẹ́rìn àjò hadithi ń bẹ lórí ẹ̀ tí ò sàsìkò tó pọ̀ jù kódà ṣé sọlẹ́ àlùfẹ́mìn nínú sẹ́rù rìádì sọ̀lì ní àwọn volume three page one eighty four àwọn náà sọ̀rọ̀ tó pọ̀ lórí eléyìí nípa pé mímọ́ dá sẹ́rìn àjò hmm, kò dáa tó ọ̀dà kéèyàn máa wà láàrin kọ́ńpìnì àwọn èèyàn tó fi jẹ́ pé ibẹ̀ ní ti ń ṣù àpùn èèyàn rẹ̀ tí ó rescue èèyàn kọ́lọ́n kó máa fi sọ sọ wa bákan náà kò dáa tó kó jẹ́ pé òru lèyìn ó fi máa ṣèrìn àjò sotiye kò dáa tó kó jẹ́ pé òru lèyìn ó fi máa ṣèrìn àjò bẹ̀tọ́ yẹ pé tó bóyá mọ́tò téèyàn bá lọ alẹ́ ni ó move yóò débẹ̀ ńjọ́ kejì èyàn ó gbà ká a sọ pé haramu ni makru ni kò kẹ̀dá tó ni sotiye ní ìsìn ọlọ́run ọba àlekè ọlá yóò fi ìsọ̀ rẹ̀ sọ yín débi tí ẹ̀ ń lọ. kò ní jẹ́ kí jàǹbá kankan kó wà ní ojú ọ̀nà bákan náà tó ń ṣèrìn àjò ṣẹ̀ríà fẹ́ fún un kọjá sí wípé ẹni tó mọ ibi tó ń lọ ni kọ́ bá rìn anabi asalam ìgbà tó wà tàbúbákìrì tán ṣe ìjìra wọn lọ gba ẹnìkan abdullahi ibùnú raikiv abdullahi ibùnú raikiv òun lọ́mọ̀ nípa ojú ọ̀nà òun ló mú anabi ọlọ́run sallallahu asalam wasallam àtàbúbákìrì rìnrìn àjò ìjìra tó bá fi lè má nàbí ọlọ́run tó wẹ́ ń tọ́ mọ̀nà ẹ má wọ mọ́tò tí ó máa gbé yín káàkiri ẹ sọ́ra fúnru mọ́tò tẹ́ wọ̀ èyí tẹ́ rí pé àwọn tí máa ń lọ ojú ọ̀nà ibi tẹ́ ń lọ àwọn ni kí ẹ bá rìn kọ́lọ́run bá lè kí ọlá kó bá ní fi ìṣọ́ rẹ̀ sọ gbogbo yín so nínú àwọn nǹkan tí ẹ̀kọ́ rìn àjò nìyẹn bákan náà ẹ mú àwọn irinṣẹ́ tẹ́ fi máa ṣèjọsìn yín dání kùránì yín tẹ́ fi máa tìlà wà so ti yá àbí òye ẹ̀jẹ̀ wà pẹ̀lú yín àwọn ìwé tẹ́ fi máa ṣe àdìkárù ẹ̀jẹ̀ wà pẹ̀lú yín prayer mat tẹ́ fi máa ṣe lọ́n tẹ́ fi máa kírun ẹ̀jẹ̀ wà pẹ̀lú yín àtàwọn nǹkan míì tí ó jẹ́ kí ìjọsìn tí ó jẹ́ kó rọ̀ ní ọrùn ọlọ́run yóò bá ní ṣe ní rọrùn fún yín bákan náà nínú tí sẹ̀rí àfẹ́ òun ni pé tá a bá ń ṣe ìrìn àjò tá a bá ti lè pé méjì mẹ́ta tá a jẹ́ mùsùlùmí kálẹ̀ nìkan tí yóò jẹ́ amiru safar anabi asalaam ní idha kharaja thalathatun fi safar faliyu amiru ahadahum tó bá di pé èèyàn mẹ́ta hmm, tán ti lè lọ ìrìn àjò kan yẹn nìkan tí ó jẹ́ olórí kò ní jẹ́ pé shaitan òun ni yóò máa darí nínú ìrìn àjò yẹn ẹni tó bá ń ṣe ìrìn àjò kó tó kù ńlé tọ́lọ́ ń bá ní kọjá pé ẹbí ẹ̀ àwọn tó tún gbẹ́sìn yé ni àdúrà ń bẹ tí súnà tó kọ́ wa àwọn ẹbí wa á dágbére fún wọn àwọn náà wà á ṣe àdúrà fún wa àwa náà ó sì dá àdúrà yẹn padà àwọn ó ṣe àdúrà fún wa pé astaudi ullọ adinak wa amanatak wa khawati ma'amalik zawadakalọ utaqwa wa gofaru wa yassaro lakal khair kunti nígbà táwọn ní astaudi kọ́mọ lọ alẹ́bí látàdé ìwàdà ìhàn almohim ṣẹ̀rí àfẹ́ ká tún gbọ́ eléyìí náà yìí tá a bá wá ti kó sínú mọ́tò eléyìí tá a fi ń ṣèrìn àjò lọ ṣẹ̀rí àfẹ́ ká ṣe àdúrà o subahana lẹ́dí sákọ̀rọ̀ lánàá hàdà wàmà kùnà làwùmùkùrìnìn wà iná ìlàrọ̀ bínà làmùkọ́lìbù allahumma inna nas'aluka في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا وطو عنا بعده اللهم أنت الصاحب في السفر والخليفة في الآل dé parí àwọn àdúrà yẹn tá a bá tán láwọn tíra bíi hisnu muslim á rí àwọn àdúrà yìí níbẹ̀ tá a bá wà lórí ìrìn àjò tá a bá ti fẹ́ sọ̀kalẹ̀ sáàrin kan ṣẹ̀rí àfaramọ́kásí gbólóhùn àwùdù bí kẹlẹ́mọ́tì la tamat mẹ́ńsárì mọ́ ọkọlákọ àdìsí ń bẹ lórí eléyìí fún tìrìn àjò tó yàtọ̀ sí ìta máa ń wí ní àsìkárù àárọ̀ àti àsìkárù ìrọ̀lẹ́ nínú ṣẹ̀rí àtàbà tí ń lọ rìn àjò bóyá mọ́tò wa àbí nǹkan ọ̀gùn wa tó bá ti ń gun orí òkè lọ ó ń gòkè lọ àmọ́ ṣe Allahu Akbar tó bá já sí pé ó ń bọ̀ wá lẹ́ẹ̀lẹ́ ni àmọ́ ní subhanallah subhanallah subhanallah so eléyìí wà nínú ẹ̀kọ́ ìrìn àjò nínú ẹ̀kọ́ ìrìn àjò bóyá mọ́tò wa sọ̀kalẹ̀ ká mọ́ lọ dá wà nínú ibì kan bóyá fẹ́ tọ̀ afẹ́ ká mọ́ dáwọ́ náà gbó lọ kọ́mọ̀ jà sí kí bíbá ti dáwọ́ náà gbó lọ sùtá kan lè dá wa ṣe tọ́já sí pé tó ọlọ́mọdé tó dijọ́ gbéǹde alkiyama pàápàá inú olùtàwà wà tí wọ́n kidnap tá a bá ti wà lórí ìrìn ká tún mẹ́sùn náà pa àmọ́ dá wà àtúnṣe pẹ̀lú àwọn ọmọ ìyá wa náà ni ọlọ́run máa fi ìsọ rẹ̀ yóò máa fi sọ ẹnìkọ̀ọ̀kan wa a wà lórí ìrìn àjò ṣẹ̀rí àyọ̀ǹda fún wa ìrun olóòpó mẹ́rin ìrun zuri asiri àti ishai aleki ní raka méjì méjì àwọn ẹ̀kọ́ ìrìn àjò pọ̀ díẹ̀ tá a lè sọ ń bẹ̀ nìyẹn ní ìparí ká fi ìbẹ̀rù ọlọ́run ká fi kún gbogbo ohun tí a ṣe ká sì jẹni tí yóò mójútó ẹ̀kọ́ wa ká sì má fi tọlọ́run sílẹ̀ abẹ́lọ́run ọlọ́run jẹ́ àwúlò fún Islam yóò dẹ̀ fi àlùbáríkà sí ìmọ̀ àwa yóò máa fi sọ ẹ̀sọ́ yín lọ yóò máa fi sọ yín bọ̀ yóò san àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ olùdarí the achiever ambassadors TAA tí wọ́n ní ká fún yín nímọ̀ràn yìí ọlọ́run yóò san wọ́n ní ẹ̀san olóore yóò dẹ́gbà níjọsìn subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.